jíṣẹ́ ọlọ́run ọmọ strong kódà kèézé ọlọ́run nìkan tó bá fẹ́ dé yẹn ọmọ strong nígbà tí president wa yìí Tinubu ti campaign ń bọ̀ ya olúwo lọ ti Facebook mi wọ̀ fẹ́ ni mọ́ nígbà àkọ́kọ́ tí àwọn èèyàn kọ àtàwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n dábò ó lè pa àwọn ọ̀fẹ́ nínú òṣù ẹ gbọ́ tó tó bá gbọ́ tó bá rí yóò lose focus. kọ́ má gbọ́ kọ́ má rí mi ò fi lose focus má gbọ́ má rí kọ́ má bàa lose focus. two ọmọ stand inú tọ́lọ̀ ń dá tí stand láyé ọ̀pẹ ni ọ̀pẹ máa stand ìkẹ́kẹ́ lọ̀pẹ ní tí igi yòókù mo gba atẹ́gùn tí má bọ̀ láyé ọ̀pọ̀ tẹ̀lifà yọ tẹ̀lifà fún báyìí atẹ́gùn wà ní tọ́ba fẹ́ kọjá sáyọ̀ wà náà. àwọn igi yòókù àwọn dúró bátẹ́gùn ni igi àgbọn òun ó dúró bátẹ́gùn bátẹ́gùn bá ń bọ̀ ó sì léso lẹ́yìn eh, igi ọ̀sán òun dúró bátẹ́gùn ni ó sì léso lórí bọ́ba tí wàá di bátẹ́gùn bọ̀ yọmọ èso rẹ̀ yọmọ wa rẹ̀ bọ̀ yọmọ jálẹ̀ yọmọ jábọ́lẹ̀ yọmọ jábọ́lẹ̀ ọ̀pẹ́ tiẹ̀ itó níju ti àgbọn lọ èyí tó ní ju ti ọsàn lọ àgbọn níbẹ̀ lórí ẹ̀ ó sì wíwo ó sì máa bómi bẹ́ẹ̀ náà àgbọn àmì táwọn èèyàn ọmọ ọ̀nà tó gbà débẹ̀ wọ́n ń wádìí abájọ ni yọ àríjẹ ẹjọ́ ìfọ̀ wọ́n sọ pé ọ̀pẹ ni máa pẹ́ jù láyé kò sígbà tí ò ní pẹ́ yọ̀rẹ́ ìgbogbo wọn ni.

tíṣẹlẹ̀ lu ọmọ jáde ńbẹ kó mi ọmọ jáde ńbẹ lójú wa báyìí náà ni o ó de mi. ọ̀dẹ̀kùn náà lọ́kàjà nà tún mí nà kìlì wà iná bí. lójú wa báyìí náà ni kò ṣe fámì. ìnàkìlì. ẹgbẹ́ bí ọ̀wà gbin ìnàbì síbẹ̀ ó gbin dàbídù síbì kan àwọn èso oríṣiríṣi ọwọ́ à ń bẹ̀ lójú wa yìí náà ni tí ó wù. wàtúfájì àlè àlè ara kí lálá ó tún wá ṣe páìpù sí láàrin tómi ó fi máa sàn káàkiri rẹ̀ lójú wa. àtúntìkì tó sàmà kàbá sàmúta lè nà kì í sábà. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣẹ́ pé kí sọ́mọ̀ yóò jáde wá nísìnyí nígbà tí dẹ́kìnì bá yabi lẹ̀ gbogbo ọmọ bọ̀ wá kókè yọ ọmọ bọ̀. àwòtá ti ẹ̀bí ńlá ìwádìí ìkàtìkọ̀ bí lẹ́. òní wá lọ́sẹ̀ bẹ́ẹ̀ o tí sábà rẹ bá ti ń bọ̀ báwọn àwọn ará ọlọ́run tí ó síwájú bá màláìkà tó lóun náà wọn yóò wá tẹ̀lé ọlọ́run yóò jẹ́ ìmọ̀ àwọn màláìkà wá tẹ̀lé wọ́n mọ̀ bọ̀ láti sábà tábì wà pọ́lọ̀ lọ́rọ̀. àdàkùn dàlá kàbẹ ìtún mi sùkúrù fi. ta tún fi ọ̀sẹ̀ ni pé ọ̀gbọ́dọ̀ gbẹ́rù létí wa ọlọ́run gbọ́dọ̀ kọ́lé fún ọ àwòtẹ́rí kò fi sàmà. o sì gbọ́dọ̀ máa sọ fún amápọ̀ ọgbà wá yìí kankan kọ̀rọ̀ ojú abá yìí ni kò fi kùn sọ́mà lọ kọ́ lọ́gbà wá yìí wá fún wa. wàláhùn wàláhùn lókun bí dalilu kì í ga tààtù náà sílẹ̀ àlè iná dìdábà lágẹ̀ àwò gbélé ogun sọ́mà lọ́wọ́ kó wá gun sọ́mà lọ kó dé lọ́wọ́ àní gbọ́ gbọ́. Ìrù sílẹ̀ alẹ́ iná kíta bá rìnà kíráwó. Mo dìdí tí àwa fún wa tá a fojú ara wa ní tá a àná rọ́bí. agbáhùn tí ó sọ̀rọ̀ tó ní ha. Subhana Rabbi. Ọlọ́run ọba mi. Subhana Rabbi. Ọlọ́run mi ayi. Kuntu illa basara. Rasula. Ìyàmí kí ló Èmi náà rà ànúgbà nìyẹn bí yín náà ni mí mọ̀kàjọ́ jíṣẹ́ nìyí wà bá mọ̀nà ànásà. ọlọ́run ní kí ló wá pọ̀ fẹ́ yìnyín báyìí. ayíwò mi lóhùn ìsìjà òmùlíwù dá. láti gbà yígbà tí mọ̀nà dé wá bá yìí. ilá pọ̀lú abáṣà ńlá ò bá ṣàrà. Báwo bàjẹ́ àgbẹ̀ ni yóò wá jábára bí wa yìí. Mọ̀lẹ́kẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ kò láwọ ká nàbí láàyè màláyíkà. àjẹ lágbájá bí etí ń dá wà láàyè náà nù. yóò àjẹ lágbájá kò lè jẹ lágbájá ọmọ mi tẹ̀ ń béèrè nì. kò láwọ ká nàbí láàyè màláyíkà tún yá mọ̀ṣú dàbò tí màá yín ní. ọlọ́run tó agbọ́n màláyíkà lè wá sórí ilẹ̀ ni kọ́mọ wá ní bẹ́ẹ̀ ṣe ni ní tìmọ̀ gàbalẹ̀ lórílẹ̀. yàrá sálì náà lè rí bí náà sàmáì màláyíkà. lọ fẹ́ wá jíṣẹ́ fún ayé àkọ́bọ̀ ń lò ọwọ́ á ku ayé àkọ́bínú ayé àkọ́bínú ni pé wọ́n ń ṣàlẹ́ǹgì ẹ̀ lójú ara rẹ̀ yí pé. nǹkan náà rẹ̀ wọlé ọkọ mi ni. gbogbo ṣá. àyí pátápátá tó àgbò tọ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọba lóòótọ́. fàmùtìrì alẹ́ iná ìyára dáhùn mí náà sábà. ẹgbẹ́ ọ̀rẹ́ ti pọ̀ jù sọ́gbàlà ńkọ́ máa rọ òkò òkò ìyà òkúta ìyà láti inú ná bí àná ńkọ́ máa rọ kalẹ̀ láàrin lórí mi sí. àwítì náà bí àtàbí ni àlè nítorí àtọ̀ lọ́wọ́ àwọn jẹjọ pé dàjẹ́ àmọ́ wọ́n ti gbẹ́jú yìí sí kan àwọn retí à ń ìyàwó wá tó akọ́nà ọ̀pọ̀lọpọ̀ bá wọn wọ́n máa tẹ ẹ̀rù níyùn wá sí ìbàwọ̀ dàbí. wọ́n bá aṣọ wọ́n bá dójú ẹ̀nu wọ́n sàlẹ̀ jẹ̀ wọ́n ta láyà. wọ́n máa kà ẹ̀ lọ́wọ́ ànábì wa ń wọ ọlọ́run báyìí à ah, ọlọ́run ni yé mo ní méjèèjì lọ́wọ́ àmọ́ máa ká nà. láwùlí yóò á sì ó wà á dàbí. báwo mi ṣe wọn yàtọ̀ ń bẹ láàrin wọn tó a pé mo lè rí ọmú kò láàrin wọn ní ìsinmi. wọ́n bá dà ọ̀pọ̀ ẹni tó yìí wù ìdìyà jẹ wọn oyórun kí n jẹ wọn yàtọ̀ ń bẹ láàrin wọn. wà á bá tàyàn lọ́wọ́ mú àzíbà ó wà ó mú yá. bínú kò sí bí.